ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ogun jíjà àtẹ̀mí a ó kà láti inú ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá Ephesians six eleven ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dúró láti dojúkọ ìṣù pẹ̀lú ọgbọ́n àrékérekè rẹ̀ ṣẹ́gun bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí wípé ní gbogbo ìgbà ni òun ń gbàgbé ohun tí òun kà nígbà tí ó bá kàwé fún àwọn ìdánwò rẹ̀ eléyìí dá lọ́kàn rú tó bẹ́ẹ̀ títí ó bẹ̀rẹ̀ sí ní wá ìtúsílẹ̀ láti ibì kan dé èkejì ohun kan tí ó ṣàrántí tí ó ń so àwọn ìṣẹ̀lẹ̀ yìí mọ́ ni wípé eléyìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí ìyá kan gbé ọwọ́ lé òun lórí kò mọ̀ wípé àwọn ẹ̀mí èṣù tí wọ́n ń dojúkọ òun ò ní agbára tó bẹ̀ láti mú kí òun bẹ̀rẹ̀ sí ní gbàgbé àwọn nǹkan tí òun mọ̀ wọn ní irú agbára náà nítorí wípé ó ti di ọmọ ọlọ́run ohun tí wọ́n ń ṣe ni wípé wọ́n ń da oríṣiríṣi èrò sí inú ọkàn rẹ̀ eléyìí tí ó ń sọ sí lọ́kàn wípé ṣe ni ọpọlọ rẹ̀ ń jó àjò rẹ̀yìn òun pẹ̀lú ń gba àwọn èrò yìí gbọ́ títí dé ìgóríta tí ó bẹ̀rẹ̀ sí ní dàbí ẹni pé ọpọlọ rẹ̀ ń jó àjò rẹ̀yìn lóòótọ́ ṣẹ́gun rí ìtúsílẹ̀ rẹ̀ gbà ṣùgbọ́n kì í ṣe lọ́wọ́ láti pàṣẹ wòlíì kan tàbí oníṣẹ́ ìtúsílẹ̀ ohun tí wọ́n lè ṣe fún tí ó dára jù ni kó dàbí ẹni wípé wọ́n bá gba ààyè ọ̀sẹ̀ méjì ó gba ìtúsílẹ̀ rẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run nípa níní òye nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ayé rẹ̀ ti wà ní ìpamọ́ nínú kristi wípé ó ti di aṣẹ́gun nípa kristi tí ó ń gbé inú rẹ̀ máa lọ sí ayé lónìí máa mọ̀ wípé eléte ni sátánì kò ní irú agbára tó bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ṣe gbàgbọ́ wípé ó ní ṣe àkíyèsí nínú àyọkà wa lónìí wípé a nílò láti gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí a bá lè dojú kọ gbogbo àrékérekè sátánì àwọn ọfà àti ohun gbogbo tí ó ń rán sí mi eléyìí tí ó máa ń wá nípa lọ́pọ̀lọpọ̀ ìgbà nípa èrò ọkàn tàbí ìfojúsùn ènìyàn eléyìí tí ó ń lò láti tan ènìyàn kúrò nínú ìfẹ́ Ọlọ́run wọ́n wà bí ọ̀rọ̀ nínú ọkàn wa tí ó ń sọ oríṣiríṣi irọ́ sí inú ọkàn wa tí ó sì ń fún ẹ̀rù ní agbára tí a bá gba àwọn irọ́ wọ̀nyí gbọ́ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní di ohun tí ó ń farahàn ní ìgbé ayé wa nínú ìgbé ayé ẹ̀mí àgbékalẹ̀ rẹ tilẹ̀ tiẹ̀ ti wà bẹ́ẹ̀ wípé ènìyàn á bẹ̀rẹ̀ sí ní gbà ohun tí ó bá gbàgbọ́ nínú ọkàn rẹ̀ àdúrà sọ eléyìí tẹ̀lé mi wípé mò ń rìn nínú ìmọ̀ ìfẹ́ Ọlọ́run fún ayé mi mò ń dàgbà lójoojúmọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run mò ń rìn nínú ìṣẹ́gun ní ìgbà gbogbo ní orúkọ Jésù àmín. àyọkà láti inú bíbélì lónìí kíka bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé Lúùkù orí keje àti orí kẹjọ Luke chapter seven and chapter eight ẹ máa bá wa kà lọ. orí keje nígbà tí Jésù parí ọ̀rọ̀ tí ó ń bá àwọn ènìyàn sọ ó wọ inú ìlú kápánáàmù lọ ọ̀gágun kan ní ẹrú kan tí ó ń ṣàìsàn ó fẹ́rẹ̀ kú ẹrú náà ṣe ọ̀wọ́n fún un nígbà tí ó gbọ́ nípa Jésù ó rán àwọn àgbààgbà Júù kan sí pé kí wọ́n bá òun bẹ̀ ẹ́ kí ó wá wo ẹrú òun sàn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n bẹ̀ ẹ́ pé kí ó tètè wọ́n ní. ọ̀gágun náà yẹ ní ẹni tí o lè ṣèyí fún nítorí ó fẹ́ràn orílẹ̀-èdè wa òun fúnra rẹ̀ ni ó kọ́ ilé ìpàdé fún wa. jésù bá ń bá wọn lọ ṣùgbọ́n nígbà tí ó sì wà ní ọ̀nà jíjìn sí ilé ọ̀gágun náà ọ̀gágun náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí jésù kí wọ́n sọ pé. alàgbà má ṣe ìyọnu èmi kò yẹ ní ẹni tí ìbá wọ ilé rẹ òun ni kò jẹ́ kí èmi fúnra mi wá sọ́dọ̀ rẹ ṣùgbọ́n sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí èmi náà jẹ́ ẹni tí ó wà lábẹ́ àṣẹ mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sì sọ fún òmíràn pé wá yóò wá ni bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe ni. nígbà tí jésù gbọ́ ọ̀rọ̀ yìí ẹnu yà á ó bá yí padà sí àwọn ènìyàn tí ó ń tẹ̀lé e ó ní. mo ń sọ fún yín n kò rí irú ìgbàgbọ́ báyìí ní ísírẹ́lì pàápàá. nígbà tí àwọn tí ọ̀gágun rán padà dé ilé wọ́n rí ẹrú náà tí ara rẹ̀ ti dá láìpẹ́ lẹ́yìn èyí jésù lọ sí ìlú kan tí ń jẹ́ náínì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ènìyàn ń bá a lọ nígbà tí wọ́n súnmọ́ ẹnu odi ìlú náà wọ́n rí òkú ọmọ kan tí wọ́n ń gbé jáde ọmọ yìí nìkan náà ni ìyá rẹ̀ bí opó sì ni ìyá náà ọ̀pọ̀ àwọn ènìyàn láti inú ìlú náà wà pẹ̀lú obìnrin náà nígbà tí olúwa rí obìnrin náà àánú rẹ̀ ṣe ó sọ fún un pé. má sunkún mọ́. ni ó bá lọ ó fi ọwọ́ kan pósí àwọn tí wọ́n gbé pósí bá dúró ó bá sọ pé. ọ̀dọ́mọkùnrin mo sọ fún ọ dìde. ọ̀dọ́mọkùnrin tí ó ti kú yìí bá dìde jókòó ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ jésù bá fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ ẹ̀rù bá gbogbo ènìyàn wọ́n fi ògo fún ọlọ́run wọ́n ní. wòlíì ńlá ti dìde ní àárín wa ọlọ́run ti bójú wo àwọn ènìyàn rẹ̀. ìròyìn ohun tí ó ṣe yìí tàn ká gbogbo jùdíà àti gbogbo agbègbè ibẹ̀ àwọn ọmọ ẹ̀yìn Jòhánù ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún un Jòhánù bá pe méjì nínú wọn ó rán wọn sí Olúwa láti bi í pé. ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. nígbà tí àwọn ọkùnrin náà dé ọ̀dọ̀ Jésù wọ́n ní. Jòhánù onítẹ̀bọmi ni ó rán wa sí ọ láti bi ọ pé ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn ní àkókò náà jésù ń wo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sàn nínú àìsàn àti àrùn ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jú ni ó jẹ́ kí wọ́n ríran ó bá dá wọn lóhùn pé. ẹ lọ sọ ohun tí ẹ rí àti ohun tí ẹ gbọ́ fún jòhánù àwọn afọ́jú ń ríran àwọn arọ ń rìn ara àwọn adẹ́tẹ̀ ń di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde à ń wàásù ìyìn rere fún àwọn tálákà ẹni tí kò bá ṣiyèméjì nípa mi ṣe oríire. lẹ́yìn tí àwọn oníṣẹ́ johannu lọ tán jésù bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ nípa johannu fún àwọn ènìyàn ó ní. kí ni ẹ jáde lọ wò ní aṣálẹ̀ igi lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí afẹ́fẹ́ ń tì sọ́tún àti sósì níbí kí ni ẹ jáde lọ wò ọkùnrin tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olówó iyebíye níbí bí ẹ bá fẹ́ rí àwọn tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olówó iyebíye ẹ lọ sí ààfin ọba àní kí ni ẹ lọ wò wòlíì níbí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tilẹ̀ ju wòlíì lọ òun ni a kọ nípa rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀ mọ́ dè ọ́ mo sọ fún yín pé kò sí ẹnikẹ́ni jákèjádò ayé yìí tí ó ṣe pàtàkì ju Jòhánù lọ síbẹ̀ ẹni tí ó kéré jùlọ nínú ìjọba ọ̀run ṣe pàtàkì jù ú lọ. nígbà tí gbogbo àwọn ènìyàn gbọ́ tí ó fi mọ́ àwọn agbowóòde pàápàá wọ́n fi yìn fún ọlọ́run wọ́n lọ ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí ètò ìrìbọmi johannu ṣùgbọ́n àwọn farisí àti àwọn òmìfín kọ ìlànà ọlọ́run fún wọn wọn kò ṣe ìrìbọmi ti johannu jésù ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní. ta ni èmi ìbá fi àwọn ènìyàn òde òní wé ta ni kí a wí pé wọ́n jọ wọ́n jọ àwọn ọmọdé tí wọ́n jókòó ní ọjà àwọn kan ń pe àwọn ẹlẹgbẹ́ wọn pé a fún yín ẹ kò jó a sun rárá òkú fún yín ẹ kò sunkún nítorí Jòhánù onítẹ̀bọmi kò jẹ kò mú. ẹ sọ pé ó ní ẹ̀mí èṣù ni ọmọ ènìyàn dé ó ń jẹ ó ń mu ẹni ẹ kò rí ọkùnrin yìí oníjẹkújẹ àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ a mọ̀ pé ọgbọ́n Ọlọ́run tọ̀nà nípa ìṣesí gbogbo àwọn ọmọ rẹ̀. ọ̀kan nínú àwọn Farisí pe Jésù pé kí ó wá bá òun jẹun Jésù bá lọ sí ilé Farisí yìí lọ jẹun obìnrin kan báyìí wà nínú ìlú tí ó gbọ́ pé Jésù ń jẹun ní ilé Farisí ó mú ìgòròrò olóòórùn dídùn lọ́wọ́ ó lọ dúró lẹ́yìn lẹ́bàá ẹsẹ̀ Jésù ó ń sọkún omijé rẹ̀ ń dà sí ẹsẹ̀ Jésù ó bẹ̀rẹ̀ sí fi irun rẹ̀ nù ú ó ń fi ẹnu kan ẹsẹ̀ Jésù ó tún fi òróró kùn ún lẹ́sẹ̀ nígbà tí Farisí tí ó pe Jésù wá jẹ́ ń rí i ó rò nínú ara rẹ̀ pé. ìbá jẹ́ pé wòlíì ni ọkùnrin yìí ìbá ti mọ irú ẹni tí obìnrin yìí tí ó ń fọwọ́ kàn án jẹ́ nítorí ẹlẹ́ṣẹ̀ ni. Jésù sọ fún un pé. Símónì mo fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀ kan simoni ní olùkọ́ni máa wí jésù ní. àwọn méjì kan jẹ gbèsè wọ́n yá owó lọ́wọ́ ẹnìkan tí máa yá ènìyàn lówó pẹ̀lú èlé ọ̀kan jẹ ní àpò márùn-ún owó fàdákà èkejì jẹ ní àádọ́ta owó fàdákà nígbà tí wọn kò rí ọ̀nà àti san gbèsè wọn ẹni tí ó yá wọn lówó bù wọn ní owó náà nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ràn rẹ̀ jù simoni dáhùn pé ẹni tí ó fún ní owó púpọ̀ ni jésù wá sọ fún un pé ó wíire jésù bá yí padà sí obìnrin náà ó sọ fún simoni pé ṣé o rí obìnrin yìí mo wọ ilé rẹ o kò fún mi ní omi kí n fi fọ ẹsẹ̀ ṣùgbọ́n obìnrin yìí fi omijé rẹ̀ fọ ẹsẹ̀ mi ó sì fi irun orí rẹ̀ nù ún o kò fi ìfẹnukonu kí mi ṣùgbọ́n obìnrin yìí kò dẹ́kun láti fi ẹnu kan ẹsẹ̀ mi láti ìgbà tí mo ti wọ ilé o kò fi òróró kùn mí lórí ṣùgbọ́n obìnrin yìí fi òróró olóòórùn dídùn kùn mí lẹ́sẹ̀ nítorí èyí mo sọ fún ọ adárí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì í nítorí ó ní ìfẹ́ púpọ̀ ṣùgbọ́n ẹni tí a bá dárí ẹ̀ṣẹ̀ díẹ̀ jì ìfẹ́ díẹ̀ ni yóò ní. ó bá sọ fún obìnrin náà pé. adárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. àwọn tí wọ́n jọ ń jẹun bá bẹ̀rẹ̀ yìí sọ láàrin ara wọn pé ta ni eléyìí tí ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn. jésù bá sọ fún obìnrin náà pé. ìgbàgbọ́ rẹ ti gbà ọ́ là máa lọ ní àlàáfíà. lúùkù orí kẹjọ. lẹ́yìn èyí jésù ń rìn káàkiri láti ìlú dé ìlú àti láti abúlé dé abúlé ó ń wàásù ìyìnrere ìjọba ọlọ́run àwọn ọmọ ẹ̀yìn méjìlá ń bá kiri bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin kan tí jésù ti wòsàn kúrò nínú ẹ̀mí èṣù àti àìlera ń bá a kiri nínú wọn ni Màríà tí à ń pè ní Magdalene wà tí Jésù lé ẹ̀mí èṣù méje jáde nínú rẹ̀ àti Johanna ìyàwó Kúsà ọmọ ọ̀dọ̀ Hẹ́rọ́dù àti Sùsánà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn àwọn yìí ni wọ́n ń fi ohun ìní wọn bá Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ bùkátà wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wọ́ tẹ̀lé e lẹ́yìn láti ìlú dé ìlú ó wáá fi òwe bá wọn sọ̀rọ̀ pé. afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn irúgbìn díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ bá wá wọ́n ṣà á jẹ irúgbìn mìíràn bọ́ sórí àpáta nígbà tí ó hù ó bá gbẹ nítorí kò sí omi irúgbìn mìíràn bọ́ sáàrin ẹ̀gún nígbà tí òun àti ẹ̀gún jọ dàgbà ńṣe ni ẹ̀gún fún un pa irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ dáradára ó dàgbà ó sì so èso irúgbìn kọ̀ọ̀kan so ọgọọgọ́rùn-ún. nígbà tí ó sọ báyìí tán ó wá tún sọ pé. ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí ní ìtumọ̀ òwe yìí ó ní. ẹ̀yin ni a fi fún láti mọ àṣírí ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn yòókù bí òwe bí òwe ni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 tí wọ́n fi tayọ̀tayọ̀ gba ọ̀rọ̀ náà ṣùgbọ́n wọn kò ní gbòǹgbò wọ́n gbàgbọ́ fún àkókò díẹ̀ ṣùgbọ́n nígbà tí ìdánwò dé wọ́n bọ̀hùn àwọn tí ó bọ́ sáàrin ẹ̀gún ni àwọn tí ó gbọ́ ṣùgbọ́n àkọlé kan ayé ìlépa ọrọ̀ àti ìgbádùn ayé fún ọ̀rọ̀ náà pa wọn kò lè dàgbà láti so èso àwọn ti ilẹ̀ dáradára ni àwọn tí ó fi ọkàn rere àti ọkàn mímọ́ gba ọ̀rọ̀ náà wọ́n sì dì í mú ṣinṣin wọ́n sì so èso nípa ìfaradà kò sí ẹnìkan tí ó jẹ́ tan fìtílà tán kí ó fi àwo bò ó mọ́lẹ̀ tàbí kí ó gbé e sábẹ́ ìbùsùn orí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà kí gbogbo ẹni tí ó bá ń wọlé lè ríran nítorí kò sí ohun kan tí ó pamọ́ tí kò ní farahàn kò sì sí nǹkan bòńkẹ́lẹ́ kan tí ènìyàn kò ní mọ̀ nítorí náà ẹ ṣọ́ra nípa bí ẹ ti ṣe ń gbọ́ràn nítorí ẹni tí ó bá ní ni a ó tún fún sí i ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí kò bá ní ni a ó ti gba ìwọ̀nba tí ó rò pé òun ní. ìyá jésù àti àwọn arákùnrin rẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn kò lè dé ibi tí ó wà nítorí ọ̀pọ̀ ènìyàn àwọn ènìyàn bá sọ fún un pé. ìyá rẹ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde wọ́n fẹ́ fi ojú kàn ọ́. ṣùgbọ́n jésù wí fún gbogbo wọn pé. ìyá mi àti àwọn arákùnrin mi ni àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe é. ní ọjọ́ kan jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ ojú omi kan ó sọ fún wọn pé. ẹ jẹ́ kí a kọjá lọ sí òdì kejì òkun. ni wọ́n bá lọ bí wọ́n ti ń wakọ̀ lọ jésù bá sùn lọ ìjìdínlẹ́káwá bẹ̀rẹ̀ lójú òkun omi bẹ̀rẹ̀ sí ya wọ inú ọkọ̀ ẹ̀mí wọn sì wà nínú ewu ni wọ́n bá lọ jí jésù wọ́n ní ọ̀gá ọ̀gá ọkọ̀ bá rí i lọ ni Jésù bá dìde ó bá afẹ́fẹ́ àti ìgbì omi wí ní ìjì bá rọlẹ̀ gbogbo nǹkan bá dákẹ́ jẹ́ ó bá bi wọ́n pé. ìgbàgbọ́ yín dà. pẹ̀lú ìbẹ̀rù àti ìyanu wọ́n bẹ̀rẹ̀ sí í bá ara wọn sọ pé. ta nìyí ó pàṣẹ fún afẹ́fẹ́ àti ìgbì omi wọ́n sì ń gbọ́ràn sí i lẹ́nu. wọ́n gúnlẹ̀ sí ilẹ̀ àwọn ará gérásẹ́nì tí ó wà ní òdìkejì òkun tí ó dojúkọ ilẹ̀ gálílì bí ó ti bọ́ sí èbúté ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù jáde láti inú ìlú wá pàdé rẹ̀ ó ti pẹ́ tí ó ti fi aṣọ kanra gbẹ̀yìn kò sì lè gbé inú ilé mọ́ àfi ní itẹ́ òkú nígbà tí ó rí jésù ó kígbe ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó kébòsí pé. kí ni ó pa èmi àti ìwọ pọ̀ jésù ọmọ ọlọ́run ọ̀gá ògo mo bẹ̀ ọ́ má dà mí lóró. nítorí jésù ti pàṣẹ fún ẹ̀mí àìmọ́ náà láti jáde kúrò nínú ọkùnrin yìí nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní máa dé sí i wọ́n á fi ẹ̀wọ̀n dè é lọ́wọ́ wọ́n á tún kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lẹ́sẹ̀ ṣùgbọ́n jíjà ni yóò já ohun tí wọ́n fi dè é ni yóò bá sá lọ sínú aṣálẹ̀ Jésù bíi pé. kí ni orúkọ rẹ. ó ní. ẹgbàágbèje. nítorí àwọn ẹ̀mí èṣù tí ó wọ inú rẹ̀ pọ̀ àwọn ẹ̀mí èṣù yìí bá bẹ Jésù pé kí ó má lé àwọn lọ sínú ọ̀gbun ẹ̀ nísàlẹ̀ agbo ẹlẹ́dẹ̀ kan wà níbẹ̀ tí ó ń jẹ lórí òkè àwọn ẹ̀mí náà bẹ̀ẹ́ pé kí ó jẹ́ kí àwọn kó sí inú agbo ẹlẹ́dẹ̀ náà ó bá gbà fún wọn àwọn ẹ̀mí èṣù bá jáde kúrò nínú ọkùnrin tí à ń wí yìí wọ́n wọ inú àwọn ẹlẹ́dẹ̀ ni agbo ẹlẹ́dẹ̀ bá sáré láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè lọ sí inú òkun wọ́n bá rì sómi nígbà tí àwọn tí ó ń tọ́jú agbo ẹlẹ́dẹ̀ rí ohun tí ó ṣẹlẹ̀ wọ́n bá sá kúrò níbẹ̀ wọ́n lọ ròyìn ní ìlú àti ní ìgbèríko àwọn ènìyàn bá jáde láti lọ wo ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n rí ọkùnrin tí àwọn ẹ̀mí èṣù jáde nínú rẹ̀ tí ó jókòó lẹ́bàá ẹsẹ̀ jésù ó wọ aṣọ ojú rẹ̀ sì wálẹ̀ ẹ̀rù bà àwọn ènìyàn àwọn tí wọ́n bi ara ọkùnrin náà ti ṣe dá ròyìn ohun tí ó ṣẹlẹ̀ fún wọn gbogbo àwọn ènìyàn agbègbè gérásẹ́nì bá bẹ̀ jésù pé kí ó kúrò lọ́dọ̀ àwọn nítorí ẹ̀rù bà wọ́n púpọ̀ ó bá tún wọ inú ọkọ̀ ojú omi ó padà síbi tí ó ti wá ọkùnrin tí ẹ̀mí èṣù jáde nínú rẹ̀ bẹ jésù pé kí ó jẹ́ kí òun máa wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù kọ̀ fún un ó ní. padà lọ sí ilé rẹ kí o lọ ròyìn ohun tí ọlọ́run ṣe fún ọ. ni ọkùnrin náà bá ń káàkiri gbogbo ìlú ó ń ròyìn ohun tí jésù ṣe fún un. nígbà tí jésù padà dé àwọn ènìyàn fi tayọ̀tayọ̀ gbà á nítorí gbogbo wọn ti ń retí rẹ̀ ọkùnrin kan tí ó ń jẹ́ Jáírù tí ó jẹ́ alákòóso ilé ìpàdé wá sọ́dọ̀ rẹ̀ ó wólẹ̀ níwájú jésù ó bẹ̀ẹ́ pé kí ó bá òun ká lọ sí ilé nítorí ọmọdébìnrin rẹ̀ kan ṣoṣo tí ó ní ń kú lọ ọmọ yìí tó ọmọ ọdún méjìlá bí jésù ti ń lọ àwọn ènìyàn ń bìlù ú níhìn lọ́hùn-ún obìnrin kan wà tí nǹkan oṣù rẹ̀ kọ̀ tí kò dá fún ọdún méjìlá ó ti ná gbogbo ohun tí ó ní fún àwọn oníṣègùn ṣùgbọ́n ẹnikẹ́ni kò lè wò ó sàn ó bá gba ẹ̀yìn wá ó fi ọwọ́ kan ìṣẹ́tí ẹ̀wù jésù lẹ́sẹ̀kẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ náà bá dá lára rẹ̀ jésù ní. ta ni fọwọ́ kàn mí. nígbà tí gbogbo wọn sẹ́ pétérù ní. ọ̀gá mélòó mélòó ni àwọn ènìyàn tí wọ́n ń fún ọ tí wọ́n ń tì ọ́. ṣùgbọ́n jésù tún tẹnu mọ́ ẹ pé. ẹnìkan fọwọ́ kàn mí sẹ́ẹ̀ nítorí mo mọ̀ pé agbára ti ara mi jáde nígbà tí obìnrin náà rí i pé kò ṣeé fi pamọ́ ó bá jáde ó ń gbọ̀n ó kúnlẹ̀ níwájú jésù ó bá sọ ìdí tí òun ṣe fọwọ́ kàn án lójú gbogbo ènìyàn àti bí òun ṣe rí ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ jésù wá wí fún un pé. ọmọbìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá máa lọ ní àlàáfíà. bí ó ti ń sọ̀rọ̀ àwọn kan wá láti ọ̀dọ̀ alákòóso ilé ìpàdé wọ́n ní. ọ̀dọ́mọdébìnrin rẹ ti kú má wulẹ̀ yọ olùkọ́ni lẹ́nu mọ́. ṣùgbọ́n nígbà tí jésù gbọ́ ó dá a lóhùn pé. má bẹ̀rù ṣáà gbàgbọ́ ara ọmọ rẹ yóò dá. nígbà tí jésù dé ilé kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé àfi pétérù johannu àti jákọ́bù bàbá àti ìyá ọmọ náà gbogbo àwọn ènìyàn ń sunkún wọ́n ń dárò nítorí ọmọ náà ṣùgbọ́n jésù ní. ẹ má sunkún mọ́ nítorí ọmọ náà kò kú ó ń sùn ni ńṣe ni wọ́n ń fi jésù rẹ́rìn ẹlẹ́yà nítorí wọ́n mọ̀ pé ọmọ náà ti kú jésù fa ọmọ náà lọ́wọ́ ó sọ fún un pé. ọmọ dìde. ẹ̀mí rẹ̀ bá padà sínú rẹ̀ ni ó bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ jésù bá sọ fún wọn pé kí wọ́n fún un ní oúnjẹ ẹnu ya àwọn òbí ọmọ náà ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ ohun tí ó ṣẹlẹ̀ fún ẹnikẹ́ni ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244